وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ويا عباد الرحمن بارك الله فيكم ويسر لكم أموركم وجعل مصوبتكم لجنة وأعاذكم من فتنة القبر وعذابه ومن فتنة المحيا والممات ومن فتنة مسيح دجال ولقد سبقت لكم في الخطب الماضية أنواع من موانع الهدى حتى بلغنا أربعة عشر منها واليوم مع المانع الخامس عشر وهو الغضب بلا حدود والغضب غير والغضب غير مضبوط بشريعة الله سبحانه وتعالى أقبل فون ولا وبالك ọba àlekíọ́lá kọ́lọ́n kí أقبل eléyìí tí a tún fẹ́ ṣe ní júmọ́ àti tiẹ̀ ní kọ́lọ́mọṣẹ́ ìgbà ní ìjọsìn fún ẹnì wa wáyá ibada rahman ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ọba ọba oníkẹ́ kí ọlọ́ọ̀ba àlékiọlá kó mọ́ṣẹ́ ṣe àlùbáríkà fún ẹnì wa kọ́lọ́ọ̀ba kó sì bá wa ṣe àlámọ̀rí wa kọ́lọ́ọ̀n kó bá kọ́lọ̀ ọba kó sì ṣe ẹ̀sùn ẹnì kọ̀ọ̀kan wa ní àlùjọ́nà kọ́lọ̀ ń sì là wá kúrò níbi àwọn wàhálà eléyìí tí ó fojú hàn àti eléyìí tí ó pamọ́ nínú àwọn wàhálà inú sàárè àwọn ìyanu sàárè àti àdánwò àti fìtínà ilé ayé àti ikú àti àdánwò al-Masih ad-Dajjal nínú àwọn nǹkan tí a ti sọ síwájú nínú àwọn kútọ́ọ̀bù wa a ti sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan tí máa ń kọ́ dí ni kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba موانع alhidaya أو العقبات في طريق alhidaya أو nǹkan tí máa ń kọ díẹ̀ ni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ̀n ọba àlékiọlá débi wípé a ti sọ àwọn nǹkan tí ò dín ní mẹ́rìnlá ní àwọn ọ̀sẹ̀ tí ó ti kọjá eléyìí tí a fẹ́ sọ lénìí òun náà ni ó jẹ́ èyí tó jẹ́ nọmba fifteen nínú àwọn nǹkan yìí wàhúwà alhodob òun náà ni ìbínú bílà ìbínú eléyìí tí ò ní òdiwọ̀n wàlgọ́dọ̀bù gọ́ìrì mọ̀gbọ́t bí ṣẹ̀rí àti là ìbínú eléyìí tó ṣe wípé a gbìyànjú láti fi òfin ọlọ́wọ́n ọba láti fi dè mọ́lẹ̀ wàlgọ́dọ̀bù alakismein jọba mùsùlùmí ìbínú tá à ń sọ nípa èyí ìbínú a máa pín sí méjì algọ́dọ̀bù lillahi wàlàṣàmìláhi àkọ́kọ́ àbí kéèyàn máa bínú látara ti òfin ọlọ́wọ́n ọba àlekíọ́lá wà wò kó ọ̀rọ̀ fìlmáṣíyà àbí kéèyàn máa bínú látara wípé èèyàn kó sínú ẹ̀ṣẹ̀ kéèyàn wá máa bínú síre èèyàn àbí kéèyàn rí àwọn èèyàn tí wọ́n ń dá ẹ̀ṣẹ̀ kí inú wa máa bí wa látara bẹ́ẹ̀ wàrtíkábù máa náà Allahu anhu àbí ń táwọn èèyàn tí wọ́n bá ti ń ṣe nǹkan kan tí ọlọ́run ọba àlékè kọ̀ fún wọn tí wọ́n bá ti ń ṣe kí inú máa bí wa wàhálà ẹ eh, lélẹ́yìí tí a sọ yìí yanbafiqu minal iman ohun tó máa ń bírù bínú ìgbàgbọ́ nú ọlọ́run ọba ni ẹni tó bá ní ìgbàgbọ́ nú ọlọ́run á máa bínú torí ìtọ́lọ́run ọba ẹni tó bá ní ìgbàgbọ́ nú ọlọ́run máa bínú ọba ẹni tó bá ní ìgbàgbọ́ nú ọba gbogbo ìgbà táwọn èèyàn bá ti yapa àṣẹ ọlọ́run ọba inú ẹ̀rí ìròyìn tí a sọ yìí ní sífàtì láhi àlẹ́ọ̀lìyà nínú àwọn òròyìn ọlọ́wọ́ ọba eléyìí tó ìròyìn ọlọ́wọ́ tí ó ga òun náà ni wàláhùyáhùdọ̀bù

ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ìmá wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ìmá sí nǹkan míì lẹ́yìn ọba àlékè ọlá àbí ìmú nǹkan míì ní ọba ọlọ́wọ́n ọba àlékè ọlá kò yọnu sí i ọlọ́wọ́n ọba sọ fún wa nínú zumar ó ní in takfuru fa inna allaha ghaniyyun ọba tí ẹ bá ṣe rí sọ́nà ọba tẹ̀ṣẹ̀ aláìgbàgbọ́ sọ́nà ọba sọ́nà ọba fa inna Allaha ghaniyyun ọ̀nà ọba rọrọ̀ kúrò lọ́dọ̀ yín ọ̀nà ní bùkátà sí yín torí ṣe tọ́nà ọba yìí kò dín ọlá ọ̀nà ọba kù torí bẹ́ẹ̀ tí ẹ ṣe tọ́nà ọba wala bò sí pé wa tó sì jẹ́ pé tẹ́ ẹ bá ń dúpẹ́ fọ́nà ọba ọlọ́ọba máa tàta rẹ̀ a máa yọnu sí yín kọ́nà ọba kó má ṣe sí ọlọ́ọ̀bá sọ́nú alukur'an pé wàgọ́dìbà Allahu alayhim ọlọ́ọ̀bá bínú sí wọn látara kíni látara pé wọ́n ṣe ẹbọ sọ́lọ́ látara pé wọ́n ṣe àìgbọràn sọ́nà wọn ọba àlekíọ́lá ọlọ́ọ̀bá bínú sí wọn wà láàánahùn ọlọ́ọ̀bá ti ṣẹ́bi lé wọn wà àdàláhùn jahannama wà sá àtìmọ̀sírọ̀ ọlọ́ọ̀bá ti pèsè kalẹ̀ fún wọn iná jahannama ọlọ́ọ̀bá ní ṣíọ̀ ibùdé sí jahannama kọ́nà kó má ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ọmọ náà ẹni pé níbi ọlọ́ọ̀bá bínú kí ló fà tọ́nà ọba fi ń bínú torí pé àwọn èèyàn wọ́n ṣe ohun tí ò dáa wàhálà nabiyullahi musa ẹ̀ rí ànábìwá musa alayhi salam gọ́dìbà àǹkọ́ọ̀mìhì iz ashraku billahi ma lam yunazil bihi sultana nígbà tí wọ́n ṣe ẹbọ sọ́nà wọn ba ohun tí ọlọ́wọ́ bò pa wọ́n láṣẹ pé kí wọ́n sìn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sìn ànábì ọlọ́wọ́ ba musa ó bínú sí wọn nígbà tí ọlọ́wọ́ bá musa ó ṣèrìn àjò lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọlọ́run bá fẹ́ bá sọ̀rọ̀ ó fẹ́ fún ní àwọn òfin tá máa fi lò gbésí ayé àtòun àtàwọn èèyàn ẹ̀ nígbà tí Musa tó lọ sọ́dọ̀ ọba arba'ina layla láàrin 40 days nígbà Musa máa fi padà dé ti bá àwọn èèyàn ẹ̀ tí wọ́n ti ń ṣe ẹbọ sọ́nà wọn ọba àlekè ọlá ó sì fi ọmọ yẹ ìyẹn tó jẹ́ ẹ̀ ó fi ilẹ̀ pẹ̀lú wọn ìyẹn ni Harun ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n jẹ gàba ní àrùn lórí ohun tó sọ fún wọn ọgbọ́ ọlọ́ọ̀bà àlekíọ́lá ó ní fa inna fatanna fatanna qawmaka min ba'dika Ọlọ́ọ̀bà nígbà tí rẹ̀ Musa tó sí láàrin wọn mọ́ àti fìtínà oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ o fa adallahum samiri arákùnrin kan tí a ń pè ní asámìrí yù ó ti sọ wọ́n nù kó lójú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekíọ́lá faraja Musa ila qawmi hàn gọdbánà àtìfà nígbà tó lọ́ọ́ bá sọ eléyìí fún Musa pé àwọn èèyàn ẹ wọ́n ti di kèfèrí wọ́n ti ń ṣẹbọ sọ́nà ọba nígbà tó Musa Musa sáré padà lọ sọ́dọ̀ wọn gọ̀dìbánà àsìfà lẹ́ni tó ń bínú tó ń banújẹ́ ó ń bínú ó ń banújẹ́ torí pé kí ni torí pé àwọn èèyàn ṣe ẹbọ sí ọlọ́wọ́n ọba àlékè ọlá kọ́ọ̀lá nígbà tó wá dọ́dọ̀ àwọn èèyàn ó ní tí ọlọ́wọ́ ọba yín ọlọ́wọ́ ọba yín kò ti ṣàdéhùn fún yín ni àdéhùn tó dá hasana afa atala alaykumul ahd am aradtum an yahilla alaykum ghadabi ṣé látara pọ́nà ọba wa lọ yín lára ẹ ti wá bẹ́lẹ̀ ń tẹ́mi yín gùn látara bẹ́ẹ̀ lè wá bẹ̀rẹ̀ sí ṣe ẹbọ sọ́nà ọba kí ìbínú mi kó di ẹ̀tọ́ lé lórí mi ṣé ẹ fẹ́ kí n bínú sí yín ni. fákìlátù mọ̀ọ́ìdì látara bẹ́ẹ̀ lẹ ti yapa ohun tí mo fi yín lẹ̀ lé lórí ohun tí Musa fi wọ́n lẹ̀ lé lórí òun ni pé wọ́n fi Ọlọ́run ọba lóhùn nìkan ṣùgbọ́n gba Musa kúrò láàrin wọn iṣẹ́ sì ló lọ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn òfin tí wọ́n máa fi lò gbé sí ayé wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹbọ sọ́lọ́run ọba ó ta fẹ́ mú bí ni wípé ànábì Musa alayhi salam nígbà tó rí àwọn èèyàn tó ń ṣe tí ò da ó ń bínú bẹ́ẹ̀ yẹn bá rí ohun tí ò da táwọn èèyàn ń ṣe nǹkan tí ò da èèyàn á máa tàta rẹ̀ bínú torí títọ́ náà wọn bá lè kí ọlá. wàkọ̀dé amọ̀rọ̀ náà amọ̀rọ̀ nàbí sallallahu alaihi wasallam bí kúrúhì máa akrahahu Allah ànábì wa muhammad sallallahu alaihi wasallam òun náà ti pa wá láṣẹ pé òun tọ́nà ọba kórira káwa náà kórira haitu yakul nígbà tó ń sọ fún wa wípé man ra'a minkumul munkara ó ní ẹnikẹ́ni tó bá rí nǹkan tí ò dá lóyún fálì yòókọ̀ yírùbù bìyẹ́dì yìí ó ní kó lo agbára tó ní láti yí padà fàílàmì ẹ̀tẹ́fẹ́ tí ò bá lágbára láti fi yí padà fábìlì sáà lè yí kó sọ fáwọn èèyàn pa ẹ̀ pé ohun tí wọ́n ń ṣe yìí ò dáa wàílàmì ẹ̀tẹ́fẹ́ tí ò bá tún wá ní ẹ̀kápá láti sọ fún wọn fàbíkọ́lì kó wá fi ọkàn kó bínú sí ohun táwọn èèyàn ń ṣe yìí kínú ẹ má dùn sí eléyìí ni tí ànábì sọ fún wa sallallahu alaihi wa sallam wa kana nabi sallallahu la yaghdabu li nafsihi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò ń bínú torí ara ẹ̀ báwọn èèyàn bá ṣe ànábì sallallahu alayhi wa sallam ànábì máa ń ṣàmójú kúrò ni ànábì ò ń torí ẹ̀ bínú ara ẹ̀ tó wá lọ aṣọ mú ànábì sallallahu alayhi wa sallam lọ́rùn pé ìrè òjíṣẹ́ ọlọ́wọ́ bá fún mi nínú tọ́nà ọba fún ẹ ẹni tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn wọ́n ní beggars cannot be choosers beggars cannot be choosers ẹni tó ń tọrọ nǹkan kò ní kò ní kò ní option ẹni tó fẹ́ tọrọ nǹkan sìn kò lè sọ pé nǹkan báyìí pàtó lẹ gbọ́dọ̀ fún ni ṣùgbọ́n ẹni fẹ́ wá tọrọ nǹkan ni ó tún lo aṣọ mú ànábì sallallahu alaihi wasallam lọ́rùn ṣùgbọ́n jíṣẹ́ ọlọ́wọ́ bò ti torí ẹgbà lójú kò ní kọ́ torí ẹ̀ kọ́ lù lẹ́gbà ànábì sallallahu alaihi wasallam ń ṣe sùúrù ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam yaghdibu ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó máa ń bínú wàyúrọ asaru gọdọbi asaru gọdọ alugọdọba alawajihi àwọn ènìyàn sì máa rí àpẹẹrẹ pànọ́bì ń bínú lójú ànọ́bì sallallahu alaihi wasallam ìdá ọ̀sì Allah nígbà táwọn èèyàn bá dẹ́ṣẹ̀ tán ṣe ọlọ́wọ́n bá táwọn èèyàn bá ṣẹ̀ kò ní fi bínú ṣùgbọ́n nígbà táwọn èèyàn bá ṣe ọlọ́wọ́n bá wa Muhammad sallallahu wa wasallam ó máa iman eléyìí ni látara alikọ́dọ̀bù lillah kéèyàn máa bínú nítorí tọ́lọ́run nígbà táwọn èèyàn bá ṣe ọlọ́run nígbà táwọn èèyàn bá ṣe ohun tí ó dá wàhádà mahmud ìbínú ta fẹ́ fún wa lélẹ̀ orí àwọn èèyàn tí wọ́n mutí kínú ẹ bàjẹ́ kínú ẹ kínú bí ẹ sí ohun tí wọ́n ń ṣe yẹn orí àwọn èèyàn tí wọ́n ń ṣe ṣìnà kínú bí ẹ sí ohun tí wọ́n ń ṣe yìí kò bànújẹ́ lé lórí wàlúgọ́dọ̀bù ni ẹ wá láti gbé èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba àlékè ọlá wáhùwà alghadabu gọ́ìrì madbut òun náà ni ìbínú tí ò ní òdiwọ̀n èèyàn a máa bínú àdámọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn ni tọ́bí àtúlẹ̀ insan dúbìlà àléyìí àdámọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn ni kó bínú nature ni ọmọ ẹ̀dẹ́ èèyàn a máa bínú wàlínsánù bí tọ́bí àti hiyakudif ọmọ ẹ̀dẹ́ èèyàn a máa bínú wàṣẹ̀rí àtú tẹ́bùbùtù hadal ghadab ṣùgbọ́n ṣẹ̀rí ọlọ́run ọba òfin ọlọ́run ọba àlékè ọlá òun lá máa bá wa darí ìbínú yìí bóò la ṣe fẹ́ kọ̀ǹtró ẹ̀ bóò la ṣe máa ní kápá lé lórí wal ghadabu narun ẹ̀rí ìbínú tẹ̀ rí iná ni tahriqu qalba al-ghadib tí máa ń ju ọkàn ẹni bá bínú wa huwa madkhal min madakhil shaytan nínú àwọn ojú ọ̀nà tí èṣù máa fi ń ba tẹni jẹ́ wá máa ní omi máa wá ní ilẹ̀ hidaya ó sì jẹ́ kan nú àwọn nǹkan tí máa ń kọ díẹ̀ ni lójú ọ̀nà ọba àsáruhu bínú ó ní àwọn orípa burúkú àwọn orípa tí ó dá wà lìsàn ní orí ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kódà ní orí ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàlkọ́l àti ní orí ọkàn ìbínú ní àwọn orípa burúkú ẹ̀rí ìbínú tẹ́ rí tàtàkọ́ yaru suratul gọ́ọ̀dì indal gọ́dọ̀ ẹni tí bá ń bínú lásìkò tó ń bínú ẹ̀rí kí àwọ̀ àyípadà ojú àyípadà wàlọ́rọ̀ àhàzà hatar wọ́n ní ẹ̀rẹ́ tó ń bínú lọ́wọ́ yìí tó bá ṣe pó láǹfààní láti rí bójú ẹ̀gọ́ ṣe rí ni min shiddati qubuhihi látara bó ṣe jẹ́ wípé ńgbà tó bá ń bínú lọ́wọ́ ojú ẹ̀ kò ní ṣe é wò ojú àmà kọ bí iná á sì jẹ́ kó burẹ́wà irú ẹni báyìí làṣàkànà ẹni báyìí ò bá fi bínú lẹ̀ lásìkò téèyàn bá ń bínú kéèyàn náà lọ wo mìíràn kó wojú ara ẹ bó ṣe rí wàá rí i pé ohun tí ò dá ni yatawalladu minal ghadab anwa minal fuhush àwọn oríṣiríṣi nǹkan tí ò dá nínú ọ̀rọ̀ àti nínú ìṣe a máa jẹ jáde látara ìbínú wàṣátìmù ìmá bú ebú tí èèyàn bá ń bínú ó lè bí kó bú àwọn èèyàn kó sọ̀rọ̀ tí ò dá sí wọn látara pé ó ń bínú wàyà tọ́rìbù alifáàgùhù ẹni tó bá ń bínú ẹ̀ẹ́rí kí ọ̀rọ̀ ẹnu ẹ̀ á dàrú ẹ̀ẹ́rí kí ọ̀rọ̀ ẹnu ẹ̀ á dàrú ẹni tí bá ń kí nígbà tó bá ń bínú báwo ló ṣe rí jọmọ ẹni tó jẹ́ pé tó bá fẹ́ sọ̀rọ̀ márùn ó lè jẹ́ méjìlá rí sọ́ńbẹ̀ tó bá ti wá di àsìkò tó ń bínú á di pé kò ní rí kọ̀kọ̀ sọmọ ẹni tí ò wá kílò lò náà tó bá di fóun náà bínú jọ mọ́ ní jágere lẹ́nu ẹ̀ mọ́ o eléyìí jẹ́nu nǹkan tí àwọn aburú tí aburú tí ìbínú ti máa ń bí sí orí ahọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn wayatawalladu minhu ala al-ghadib al-malal lórí ẹ̀mí ẹni tí bá ń bínú ó máa ń jẹ́ kó rẹ ni béèyàn bá ń bínú ó máa ń jẹ́ kó rẹ̀yàn ẹ̀rí pé tó bá ní agbára tó bá ti dìgbà tó ń bínú kí ló máa ń ṣẹlẹ̀ sí agbárí awálẹ̀ ni bó bá lóun fẹ́ jà lásìkò yẹn tí wọ́n bá gbé ní ọwọ́ kan báyìí wọ́n á gbé sọ́lẹ̀ ni látara ìbínú ni wàyàtàwálàdù alkọ́tìlà ìbínú máa ń bí kéèyàn parí èèyàn àbí kéèyàn pa ẹlòmíì lásìkò tó bá ń bínú lọ́wọ́ tó bá wá ṣẹlẹ̀ tó á ní èṣù ni á ní èṣù ni nígbà tó ti dárọ̀ tán ẹni tó ń bínú lè parẹ́ lásìkò bínú ẹni tó ń bínú ó lè pa ẹlòmíì lásìkò tó ń bínú ẹwẹ́n tó wa mọ́tò téèyàn kan kó sí ní iwájú tó ń bínú á ní máa pa ẹ́ dànù kí ló bí jọmọ́ látara ìbínú ni o wálíjàrẹ̀ ìbínú a máa fa pé kéèyàn fa ọgbẹ́ sí ara ẹlòmíì tó bá mú nǹkan kan lọ́wọ́ tó lè ṣe àwọn èèyàn ṣùkà ó lè fi gún wọn látara ìbínú ẹ̀rí eléyìí jẹ́ nínú àwọn nǹkan ta fi gbọ́dọ̀ sá fún ìbínú bákan náà ni wípé atasọ́rù fún bìlì jù lónìí ìbínú a máa jẹ́ kí èèyàn máa ṣe bí ìwèrè kọ́nà ọba kó má ṣe là wá ń bẹ̀ wàyàtà wà ládù mí náà lọ́dọ̀ nínú àwọn nǹkan tí ìbínú máa ń bí alhasadu ìbínú máa ń bí ká máa ṣe kéé ele ara ẹni sì wípé eléyìí ò dá awele kófòrò ẹlòmíì lè bínú látara ìbínú torí pé kí ni torí pé ó ń bínú àwẹ̀ nífà ìbínú a máa bí kéèyàn máa ṣe ṣọ̀hún ṣe ti bí kéèyàn máa jẹ́ kéèyàn jẹ́ mùnáfìkì wà ní ìkìdì ìbínú a máa jẹ́ kéèyàn máa bínú àwọn èèyàn wà ìdìmọ́rù só àti ìmá pa aburú sínú ọkàn kéèyàn ní àníyàn aburú sáwọn èèyàn látara ìbínú náà ni o wà ṣàmáàtàtù almasaat bákan náà kéèyàn máa gba èrò aburú fún àwọn èèyàn kéèyàn máa pètè aburú fáwọn èèyàn ìbínú á máa bí wàlúùgbìn òbí sòrò ohun tó bá ń jẹ́ dùnú àwọn èèyàn kan kéèyàn bá ń bínú sí àwọn ẹni yẹn ó lè máa banújẹ́ lórí ìdùnnú tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wàlà azmú ala ìfṣà ìsír ẹni tó bá ń bínú ó lè jẹ́ kó nípinnu pípé gbogbo àṣírí tó dẹ̀ fi sí mi lọ́wọ́ èmi ìbínú á sì máa bí ká máa fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sá fún ìmá bínú jọmọ́ wáyà ibadallah ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́ ọba àlekíọ́lá faqad asna Allah ala al-kazimina lil-ghayb ọlọ́wọ́ ọba àlekíọ́lá ó yìn ó sì ń kí àwọn ẹni tó jẹ́ wípé wọ́n máa ń gbé ìbínú mi tí wọ́n máa ń gbé ìbínú mi wala afina aninnas àwọn tí wọ́n sì máa ń ṣe àmójúkúrò fáwọn èèyàn ní ìgbà tí wọ́n bá ṣẹ̀ wọ́n ọlọ́ọ̀bá ni wà sari'u ila magfirati min rabbikum ọlọ́ọ̀bá ni ẹ súré tètè lọ síbi àforíjì ọlọ́run ọba yín wa jannatin 'arduha as-samawati wal ard àti àlùjọ́nà tó ṣe wípé fífẹ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí sọ́mọ̀ àti ilẹ̀ ni u'iddat lil muttaqin àlùjọ́nà tí ó ṣe wípé apálẹ́sẹ̀ kalẹ̀ fáwọn tí wọ́n bá ń páyọ̀ ọlọ́wọ́n ọba àwọn òun ló ń páyọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ ní alladhina yunfiquna fi s-sarra'i wa ọlọ́run láwọn tó jẹ́ wípé ntọ́nà ọba fún wọn wọ́n máa ń ná ní ìgbà ìdẹ̀kùn àti nígbà ìnira wàlíkàzìmínà àní wàlíkàzìmínà lọ́kọ́ yìí wọ́n sì máa ń gbé ìbínú mi wàlàáfínà àní wọ́n sì máa ń ṣe àmójúkúrò fún àwọn èèyàn wàláhù yuhibbul muhsinin ọlọ́run láwọn ẹni báyìí olùṣe dáadáa ni wọ́n ọlọ́run sì nífẹ̀ẹ́ sí wọn. alladhi walladhina idha fa'alu fahishatan ọlọ́run ní nínú ìròyìn àwọn ẹni tó páyọ̀ náà wọ́n bá àwọn ẹni tó jẹ́ wípé tí wọ́n bá wùwà burú àwọn àbò àǹfùsàhùn àbí wọ́n ṣe àbòsí sára wọn zakarullah ọlọ́run ni wọ́n rántí ọlọ́run wàṣàfàrù lè dùn lóbìhì tí wọ́n bá ti rántí ọlọ́run wọ́n wá máa tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ wọn wọ́n máa yẹ fìrù dùnúbà ila Allah ọlọ́run ní talẹ̀ tó lè foríjì ní lẹ́yìn bá ti wá kú kí wọ́n mọ̀ mọ̀ padà síbẹ̀ ọlọ́ọ̀bá ni ẹ̀rọ àwọn tí wọ́n bá jẹ́ báyìí ulaika jazaohum maghfiratun min rabbihim ọlọ́láwọ̀ ẹni àlùjọ́nà àforíjì láàmà jẹ́ ẹ̀sán wọn wàjánasin wàjánat àti àlùjọ́nà eléyìí tó jẹ́ wípé akérèmọdò ó ń ṣàn ní abẹ́ rẹ̀ ọlọ́run ní wà ní ìmọ̀ ajrul amilin ọlọ́run ní báwo lè san ìṣètò báwo ló ṣe dáa tó wàhálà nàbí anábìwà muhammad sallallahu alayhi wa sallam àwùsọ́nà bí sọ́bù ó pa wá láṣẹ ó gbà wá níyànjú pé ká máa ṣe sùúrù wà náà hànà àìníl gọ́dọ̀ ànábì ti kọ̀ fún wa níbi ìmá bínú àná anas afáwa ìkọ́nù àwọn sọ̀hábà anas ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam marra ala qawmin yasari'un ó ní ó kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn kan àwọn ẹni wọ́n wá ń figagbága oníkálukú wọn wọ́n ń jàjà gídígbò ẹni tó lè jà ní ẹni tí ò lè jà ní fakọ́lá mahada anábì sọ̀rọ̀ máa ní wọ̀sán láwọn á béèrè pé kí làwọn eléyìí ń ṣe báyìí àwọn èèyàn wá ń dá lóhùn wípé fúlàní láàyò sọ́ọ̀rìrù áhádán ìlà sọ̀rọ̀ àhù wọ́n ní arákùnrin kan ní gbogbo wọn pé tí wọ́n wo arákùnrin kò ní báyọ̀ kan mẹ́kẹ́ àyàfi kó borí ẹ̀ gbogbo ẹni tó bá ti bájà báyìí ló máa ń borí wọn ànábì sallallahu alaihi wasallam wá sọ pé afala adullukum ala man huwa ashaddu minhu ànábì ní ṣe ti ń sọ fún yín sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ kó lágbára ju arákùnrin yẹn lọ ó ní òun náà ní kíni rajulun kallamahu rajulun fakawama ghayzahu olóhùn náà lè èèyàn kan tó jẹ́ pé èèyàn kan sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí sì di ó sì wá pa ìbínú ìmọ́ra ó gbé mi e ànábì sallallahu alaihi ó tó lágbára ju arákùnrin yẹn lọ nìyẹn o ẹni báyìí ó ṣe kí ni ó borí ìbínú wàhọ́lábà ṣe ìtọ́ọ̀nà hù ó sì borí èṣù wa ghalaba shaytana sahibihi ó sì tún borí èṣù ẹni tó fẹ́ bá a jà yìí tó sọ̀rọ̀ burúkú sí rawahul bazzar wa qala aidan anabi sallallahu alaihi wasallam sọ́nbọ̀ mi pé laysa shadidu bisur'ah bisur'ah ó ní kò ń ṣe ẹni tó lágbára lẹ́ni tó mẹ́kẹ́jà innama shadidu lladhi yamliku nafsahu inda al-ghadab ó lẹ́ni eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa Abu Hurairah radiyallahu anhu ó sọ nú ọ̀rọ̀ ẹ̀ ó ní anna rajula qala li nabi sallallahu alayhi wa sallam awsini ó ní arákùnrin kan dé ó wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé èrè òjíṣẹ́ ọlọ́ọ̀ba gbà mí níyànjú fakọ́ọ̀lá ànábì ni la taghdab ànábì ni má máa bínú farọ́ dàdà ah, tọ́ mi sí ohun tí kò gbà mí nímọ̀ràn nínú ọ̀rọ̀ mi dùlání àlàámẹ́lì yùdìkílàní lìjànà yùdìkílàní lìjànà ó ní sọ fún mi iṣẹ́ kan tí n bá ń ṣe tá a sọ mí di ọmọ àlùjànnà aná sì ló gbà yẹn wá ànábì ni là tẹ́kùdọ̀ abudar ó ní má máa bínú ó ní má máa bínú arákùnrin ẹni tó wá sọ pé a máa wò pé a ah, kí má máa bínú fàrọ̀ dàdà mìíràn rọ̀ arákùnrin ìbá tún tún béèrè ìbéèrè ànábì sallallahu alaihi wasallam ń sọ fún pé la taghdab ó ní má máa bínú Bukhari ló gbà wá nínú ọ̀rọ̀ Imam Ahmad ó ní qala ar-rajul ó ní arákùnrin wa ronú sí ọ̀rọ̀ ó ní fafakarutu ó ní mo wá ronú hina qala an-nabi sallallahu alaihi wasallam qala mo ronú sí n tí ànábì sọ fa idha al-ghadabu yamna'u wa ó ní òun wá rí wípé ẹ̀rí ìbínú tẹ rí yẹn faidal gọdọ ìbínú tẹ rí yẹn yẹjìmọ òṣàrọ kùlàhù gbogbo tó jẹ orí ibú nìbínú kó sínú láti gbọdọ sá fún ọ ẹ̀rí jọmọ mùsùlùmí wàlìtàkọlùbí àlàgọdọ àlẹyìnàbìmọ yáàtì láti lè borí ìbínú a gbọdọ mójútó àwọn nǹkan tó ń bọ̀ yìí àlèsí àádàtúbìlà àkọ́kọ́ òní wípé ká máa wá ìṣọ́ ọlọ́wọ́n ọba àlékíọlá ká máa wá ìṣọ́ ọlọ́wọ́n ọba kúrò ní ọ̀dọ̀ èṣù ká máa sọ pé a'udhu billahi mina shaytani rajim an Salman bonu sord ìkọ́nù àwọn sọ̀hábà tí ń jẹ́ Salman ó ní àwọn arákùnrin méjì kan wọ́n ṣe fanfa ní ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faja'ala ahaduhuma yaghdab ìkọ́ bá bẹ̀rẹ̀ sí bínú nú àwọn méjèèjì wa yahmurra wajhuhu ojú ẹ̀ bá pọ́n látara bẹ́ẹ̀ fadọ́dọ̀rọ̀ iléyìn nàbí sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam bá wo arákùnrin báyìí faqala ó bá sọ pé inni la a'lamu kalimatan law qalaha la dhahaba anhu ma yajid ó ní mo mọ gbólóhùn kan tí arákùnrin tí ó bá wí gbólóhùn yìí ohun tó ń ṣẹlẹ̀ sí ìyá ti lọ òun náà dìbínú ó ní a'udhu billahi minash shaitanir rajim olóhùn náà ni kó sọ wípé a'udhu billahi minash shaitonir rajim ohun tí ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ni. ẹlẹ́ẹ̀kejì nínú tó máa jẹ́ sábàbí nígbà tí èèyàn bá ń bínú tá a lè lò gẹ́gẹ́ bí ìwòsàn tazakuru ajiri kazimil ghayb ìmọ̀ràn tí oore tó wà níbi ká máa gbé ìbínú mì gẹ́gẹ́ bá ti ṣe kà nínú ayálẹ̀ kan pé àwọn tí wọ́n máa ń gbé ìbínú mì tí wọ́n sì máa ń ṣàmójúkúrò fáwọn èèyàn ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń ṣe dáadáa àwọn tí ní ọmọ àlùjánnà Ibn Umar radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé ma min jur'atin a'zamu ajran 'inda Allahi min jur'ati ghaizin kazamahu 'abdun ibtigha'a wajhillah ó ní kò sí àdánwò kan tí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tó jẹ́ wípé téèyàn bá ṣe sùúrù látàrẹ̀ ládẹ̀ wá pọ̀ tó dà gẹ́gẹ́ bí ẹni tá a ṣe nǹkan tí ò da sí tó wá rínú tí ò bí nígbà tó yẹ kó bínú ó wá pa ìbínú ìmọ́ra ànábì sallallahu alaihi wasallam ó ní kò sẹ́ni náà tó jẹ́ wípé ẹ̀sùn ẹ̀ ó pọ̀ wájú ọlọ́wọ́ ọba àlìkíọ́lá bí irú eléyìí nínú hadisi mi Mu'adh bin Anas ó ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé man kazama ghayzan wa huwa qadirun ó lẹ́nikẹ́ni tó bá gbé ìbínú mi nígbà tó lágbára láti lo agbára lórí ẹni tó bí nínú yìí ṣùgbọ́n wá gbé mi ó ní da'ahu Allahu subhanahu ala ru'usil khalaiq ó ní tó bá di ọjọ́ gbẹ̀ndé àlìkìyàmà ọlọ́wọ́ ọba àlìkì ọlá wá pe ẹni jáde níwájú gbogbo àwọn ẹ̀dá báyìí ọlọ́wọ́ á pè jáde níwájú gbogbo ẹ̀dá hina yukhayyiruhu mina lẹ́xúrú lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́n bá adékíọ́lá àwa kó àwọn eje ẹlẹ́yinjú ẹgbẹ́ kalẹ̀ báyìí àwa máa ibinu ó yá wọn wọn bi ni ká máa gbé mi nìyẹn nínú àwọn ìwòsàn asukut òun náà nígbà kéèyàn bá ń bínú kéèyàn dákẹ́ kéèyàn má sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ tó máa ń jí ọ̀rọ̀ aburú ni ibnu abbas radiyallahu anhuma ó ní ànábì wa muhammad sọ wípé idha ghadiba ahadukum onye onye onye onye onye onye onye alijulus aw taghyiru al-ahwal ipò téèyàn bá wà yí padà téèyàn bá wà lórí ìdúró kó jókòó béèyàn bá wà lórí ìjókòó kó fẹ̀gbẹ́ lélẹ̀ abuzar ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé ìzàgọ́dìbà ahadukum wa huwa qa'imun ó ní tí èèyàn kan nu yín bá ń bínú tó sì jẹ́ pé ó ní dúró ló wà fàlìyẹ jìlì ó ní kó jókòó wa idha dhaba anhu al ó ní tí ìbínú ìbá wa lọ ó ti tọ́ nìyẹn wa illa fàlìyẹ fọjẹ ṣùgbọ́n tí ìbínú yìí bá lọ pẹ̀lú bó ṣe jókòó yìí ó ní kó fẹ̀gbẹ́ ahmed ló gbà wá kọ́lọ̀ ọba àlíkíọ́lá kó fẹ́ wá kó fi wá ṣe kòńgẹ́ dáadáa ni ti ń jẹ́ ìbínú àti àwọn aburú tó máa ń bẹ́ẹ̀ bí kéèyàn máa bínú àti àwọn ọ̀nà àbáyọ ta lè fi là kúrò níbi ìbínú kọ́nà ọba àlékiọlá kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe wá nínú àwọn èèyàn tí wọ́n máa gbé ìbínú mi aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalatu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in praise be to Allah the Lord of the world May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is Al-Ghadab, anger. Al-Ghadab, anger. Anger is an impediment on the part of Allah. In the previous sermons, we have mentioned those things that, that can take us away from the religion of Islam, that can take us away from the path of Almighty Allah. And this is the number 15 of those hindrances, impediments and that is anger to get angry can take us away from the path of Allah so we have mentioned in the sermon that anger can take us away from Almighty Allah and we have also established that there are two kinds of anger the first one is good while the other one is evil the one that is good is to get angry because of Almighty Allah when people go against the wishes of Almighty Allah, when people are not doing what Allah has commanded, as Allah does not love evil and He loves goodness. So when people are not doing what is good, and when people are indulging in evil, we should get angry for that. The believers, we always love what Allah loves, and they hate what Almighty Allah hates. So when you see people committing evil, He should not be happy. The Prophet sallallahu alaihi wasallam said, when, eh, if any one of you see what is displeasing, what is evil, he should make effort to change it with his hand. And that is power. When you have authority, when you have a kid, you have a child that is doing wrong, you have the power to command that child not to do it. You have the power to cane that child to leave that evil alone. So when you don't have the authority over people as a leader, for instance, president of the country can change people's manner, can change them from evil to good. One of the scholars said, Inna Allah la yughayyiru sulta ma la yughayyiru bil Quran. Allah can change condition of people with power The condition that it will not have changed with Quran. Sometimes when you preach to people, no matter the number of verses of the Quran you have said, no matter how perfect is your methodology of dawah, people will still not follow what you are saying. But if a policeman should come and tell them not to stay somewhere, you will see that everybody will leave. Whereas When you tell them that Allah said, the Prophet sallallahu alaihi wasallam said, they will never follow you. But when you bring power to them, they will desist from doing such evil. So as a deliver, when you see people committing error, you should not be happy with that. You should get angry for that purpose. So Almighty Allah, it is one of the qualities, one of the attributes of Allah is that Allah gets angry. As Allah is pleased with some people he also gets angry with some people wala yarudọ le ibadihi alukufuru Allah is not pleased that people should associate partner with him wallahu yuhibbul muhsinin Allah love the good doers when you do good Allah loves you when people are doing evil Allah will get angry at them so as a Muslim we should make every effort that we get angry because of Allah we made mention of the incident of Prophet Musa. When Allah called upon Musa to come and take some commandments for his people, when he went, the people turned away from the path of Musa. They started to worship calf, the small cow. Allah informed Musa that your people have left your path. Then Musa, Allah said, Faroja Musa ila qawmihi ghadiban asifa. Musa went back to his people in anger and in sorrow. He was not happy and he was angry for the evil of his people. So this is a good example. We have mentioned that the Prophet sallallahu alaihi wasallam never gets angry for his own sake. But when the law of Allah is broken, when people break the law of Allah, the Prophet sallallahu alaihi wasallam usually gets angry for that purpose. So this kind of anger is very good for the believers. The other anger is the one that is not loved by Almighty Allah. Is the one without caution. It is natural that you get angry. But when you are angry, you should try every possible way to, to do what? To caution yourself so that you don't misbehave. إذا فجر خصما the Prophet sallallahu alaihi wasallam said it is one of the attributes of the munafiqun of the hypocrites that إذا or فجر when they fight they go against badri. when they fight and you tell them to stop they will not stop إذا فجر خصم so anger had many evil effects as we have mentioned it ways it makes one to be uh, to be ugly it makes one to be weak it makes one to kill and it makes one to abuse or to use abusive words So these are some of the evil of anger. And we have mentioned in the sermon some of the ways out of anger. One is that when you get angry, you say, A'udhu billahi mina shaitan Raji." We mentioned the case of a man that the Prophet sallallahu alaihi wasallam passed by a group of people. When he passed by this group of people, he saw some people fighting. When they were fighting, He said, what is this? The people said that it is someone, somebody. And this man, whenever he wrestle with people, he always overcome them. When he fight with people, he will always beat them. Then the Prophet sallallahu alaihi wasallam said, should I tell you of someone who is more powerful than this man? He said, alladhi yamliku nafsahu inda al-ghadab. That is the person that has power over himself when he's angry. When you get anger, you should try as much as possible to control yourself. And one of the ways is to say, A'udhu billahi mina shaitan rajim. It was reported that two men were in the midst of the Prophet sallallahu alaihi wasallam. Then the Prophet sallallahu alaihi wasallam noticed anger in the eyes of one of them. He then said, I know one word, inni la a'lamu kalimatan I know a word that if this man should say it, that anger will go away from him. Then he said, A'udhu billahi mina shaitan rajim. The other man went to that man. Did you know what the prophet said? That man said, I don't know. Then he told him that the prophet sallallahu alaihi wasallam said, whenever you get angry, you should say a'udhu billahi mina shaitan rajim and Allah subhanahu wa ta'ala will take away that anger from you then that man that gets angry said did you notice madness in me did you notice madness in me so one of the signs of anger is madness when someone is angry and is not able to control that anger he will behave as mad person So this is one of the way out. So the other one is to do what? To change our position. The Prophet sallallahu alaihi wasallam said, "Idha ghadiba ahadukum wa huwa qahim." When when when any one of you is angry and is standing, falyajlis, he should sit down. Fa'idha dhahaba al-ghadab. So when that anger went, it is very good. But if not, fal You yaqtadi' you should try to lie down so when you get angry you try to change your position there are other sayings of the prophet sallallahu alaihi wasallam that when you get angry try to go and perform ablution if the anger still continue make no nafila so by that Allah is going to save you from the evil of anger so the other one we have mentioned is to always remember the reward for controlling our anger. When you control your anger, you are going to be rewarded by Almighty Allah, and it is going to save you from many evils. Let me give you an example. Once, some brothers were traveling. When they go to a particular place, there was this downfall driver that hit their own car. It was a very minor damage. So they were requesting for what? for repair of their car. In the process, one of these drivers, uh, these brothers, the key, the key from him fell and broke the whisk, uh, eh, windscreen of that danfo driver. Now, the danfo driver said, Afa, you are going to buy my glass, then I repair your car. Maybe the glass there was thirty thousand naira, and the cost of repair would not cost them more than engine or what is it called, this brake oil, just to clean the vehicle. So that is one of the reasons we should always think of the consequences of the result of our anger. So we should try as much as possible to control our anger. And anger is one of the things that can take us away from the path of Almighty Allah. When someone gets angry, when you look at Shaitan, la'natullah alayh, what took Shaitan away from the path of Allah is anger. He was angry when Allah favored Adam above him. Qala ana khayru minhu, I'm better than him khalaqtani min nar you created me from fire wa khalaqtahu min tin and you created created Adam from soil when you look at shaitan he was created from where from where from fire and we have said that al-ghadabu narun tahriqu sahibahu that anger is fire that burn the one that gets angry so we should try as much as possible when we get angry it should be for the sake of Almighty Allah So when we get angry for ourselves, we should try as much as possible to control our anger. So we pray to Almighty Allah to accept the just concluded khutbah as act of worship. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا بصلاتكم يرحمكم الله.